للإمام النووي عليه رحمة الله لمنسي أكالوني أجل براء باب الجواز الاسترقاء على القفا ووضع إحدى الرجلين على الأخرى إذا لم يخف انكشاف العورة وجواز القعود متربعا ومحتريا بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى باب جواز الاستلقاء على القفا ووضع ووضع احدى رجلين على الاخرى اذا لم يحف انكشاف العوره والتراس الطاعون متودعا ومتحديا ومحتبيا ومحتبيا عبد الله بن زيد رضي الله عنه أنه رأى رسول الله صلى الله عليه وسلم مستلقيا في المسجد وادعا إحدى رجليه على الأخرى متفق عليه وعن جابر بن سمرة رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا صلى الفجر رفع في مجلسه حتى تطلع الشمس أثناء حديث صحيح وروعه داود وغيره بأسانيد صحيحة وعن أبي عمر وعن ابن عمر رضي الله عنهما قال وعن رسول الله صلى الله عليه وسلم بفناء الكعبة محتميا يديه هكذا وصفت يديه الاحتماء وهو وعن قيلة بنت وعن قيلة بنت مخرمة رضي الله عنها قالت رأيت النبي صلى الله عليه وسلم وهو قائم قرفصاء قرفصاء قرفصاء فلما رأيت رسول الله صلى الله عليه وسلم يتغشي عن في الجلسة بنت من الفرق رواه أبو داوود الترمذي وعن الشريك بن سويد رضي الله عنه قال مر في رسول الله صلى الله عليه وسلم وأنا جالس هكذا وقد وضعت يدي وقد وضعت يدي اليسرى خلف ظهري واتكأت على على على على حلية يدي على حلية يدي فقال أتاق عبر قعدة مردود عليهم رواه أبو داود بإسناد صحيح نعم الإمام النووي عليه رحمة الله nínú àwọn ẹ̀kọ́ oríṣiríṣi tó ń jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn tí Al-Imam Nawawi tí wọ́n ń kọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam níbi tí wọ́n fẹ́ kọ́ lónìí wọn náà ni pé bí èèyàn ṣe máa ń sùn wọ́n ti sọ ní ìjẹ̀jọ́ èyí tí ó burú tí ò dáa nínú ọrùn sísùn òun ni kéèyàn máa dàyàdé lẹ́sùn àmọ́ ìtì abẹ́ka lónìí wọ́n ní wọ́n lẹ́tọ̀ọ́ jawazul istirqa kéèyàn fi ẹ̀gọ́ lílẹ̀ kéèyàn ó fẹ̀yìn lílẹ̀ ẹ̀lẹ̀ kọ́fà yẹn ni kí ẹ̀kọ́fà ìpàkọ́ ní yẹ́wà ẹ̀gọ́ kéèyàn ó sùn kọ́ wá jẹ pé ẹgbà ibi ìpàkọ́ yẹn lèyàn fi lílẹ̀ wàwádìí ìrù ìṣìdárẹ̀ jìnnà lábúrò àwọn ni kéèyàn tàkàkà yìí kéèyàn tàkàkà ìsìnkà ìtàkàkà sùn wọ́n wá lè rí ìṣìdára ìjìnlẹ̀ yìí kí o tó wá gbé ẹsẹ̀ kan lérí ẹsẹ̀ kejì àìlẹ̀ ló kọ̀ lórí ẹsẹ̀ kejì nígbà tí èèyàn ń sùn ìdálámúyá kan nkèṣà fẹlẹ̀ àìwá tí yóò bá bẹ̀rù pé òhùn máa hàn báwọn máa rí òhùn kò sí tó burú bẹ́ẹ̀ kí o fi ẹgọ lélẹ̀ kí ó sì ka ẹsẹ̀ lérí ẹsẹ̀ nígbà téèyàn ń sùn kò sí tó burú ń bẹ̀ tí ì bá ṣe pé àwọn èèyàn ọmọ wa rí òwò yẹn yẹn ni pé tó agbéyàn bá wọ ṣòkòtò lápòjúwe ìyẹn lè ṣe bẹ́ẹ̀ àmì ẹni tó ṣe pé jàdà ní àlọ́wọ́ tó wá wọ níkà kọ́ wá ń sùn kọ́ wá tó ń ka ẹsẹ̀ sókè kó fi ẹsẹ̀ kan lérí ẹsẹ̀ kan sórí eléyìí kódà èèyàn máa rí gbogbo itan rẹ̀ so láti ibẹ̀ wọ́n lè máa rí abẹ́ rẹ̀ náà tí ló léyìí kódà bákan náà wàjàwáàzì qa'ud mutarabbi'in ọlẹ́tọ̀ kí ni ó jókòó mutarabbi'in lẹ́nu tí ọ̀rọ̀ gbọ̀kú dẹ́pẹ́ ní tààrọ̀ bá àìyàn ní èdè lárúbáwá kí ni fi ẹ̀gbẹ́ rọ̀ tọ́mọ ní ìyàn ọ̀rọ̀ gbọ̀kú wà lọ ṣìtẹ́rì yẹn

ọlẹ́tọ̀ kò sí tó burú bẹ́ẹ̀. عن عبد الله بن زيد رضي الله عنهما عبد الله بن زيد لما روى قال قيلوسي عبد الله بن زيد أنه رأى رسول الله صلى الله عليه وسلم olóhùn rí anábì sallallahu alayhi wa sallam mustamkiyan lẹ́yìn tó kàkàkà fil masjid nínú mọ́ṣáláṣí ẹni pé anábì sùn ìpàkọ́ fi lélẹ̀ wáàdì àn ìṣìdá rìjìlẹ̀ yìí alùkọ̀rọ̀ ó tún wá gbé ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ìyẹn ni pé nítorí fi ní pé wọ́n lẹ́tọ̀ọ́ pé ẹ lè ṣe bẹ́ẹ̀ nìyẹn ní tánẹ́tì sọ̀rọ̀ sọ́dọ̀ pé ó ṣe àmọ́ kí ló gbìyànjú kọ́ mọ́ jẹ pé aṣọ rẹ̀ yóò sì kalẹ̀ yóò jẹ pé aṣọ tí ò bo ara lè yẹn wọ̀ ṣùgbọ́n kan جابر بن سمرة رضي الله عنه جابر ọmọ abdullah ló gba ọ̀rọ̀ yìí wá oníkanu nàbí sallallahu alayhi wa sallam idha salla al-fajra oníkí ànábì sallallahu alayhi wa sallam tí ó bá kírun alifájà rí tán onítàrọ́bà ànábì yóò wá trọ́gbọ̀ yóò fi ẹ̀gbẹ́ lélẹ̀ mọ́ ọmọ tí ń sọ ànímọ́ ọmọ tí ń sọ sẹ́ ànímọ́ ọmọ tí ń sọ sẹ́ sheikh uthimin alayhi rahmatullah bàtí wọ́n ń sàlàyé tarabba'a nínú eh, riyadu salihin wọ́n ní òní kéèyàn ó fi ẹ̀gbẹ́ òsì kéèyàn ó fi rọ̀gbọ̀ kú ti pé wọn wà bíi pé wọ́n pèèyàn sí ọ̀nà mẹ́rin tó ní jẹ́ tarabba'a nìyẹn tó wọ́n tún máa ń tú pé kéèyàn ó jókòó bí kéèyàn ó parapọ̀ báyìí ti pé ó pín sọ́nà mẹ́rin pé one two one one two three four so wọ́n ní pé ìyẹn ni wọ́n pè ní tarapọ̀ rẹ̀ so pé anabi sallallahu alaihi wasallam a máa ṣe bẹ́ẹ̀ yóò wà bẹ́ẹ̀ hatta tatlu'a ash-shamsu hasna títí tí ó rún fi wá yọ tí ó mú fún gbòò níbi tánà ìbá ti wọ́n ní àdéhùn yìí ipe àdéhùn tí ọjà àdéhùn tí ọlọ́lá fi àmì náà ni àdéhùn yìí sọ̀rọ̀ wá o Abu Dawud wàgẹ́lìlú bí àsàníìdì sàhíà wọ́n ní àwọn ẹlòmíràn tó gbà wá kìí ṣe Imam Abu Dawud nìkan نعم وعن ابن عمر رضي الله عنه قال ابن عمر اني رايت رسول الله قلوا النبي صلى الله عليه وسلم بفناء الكعبه lọ́nàbí wà níbi agbègbè kàárà mọ̀ṣítẹ́rì yá ń bi yẹ̀dẹ̀ àkàrà ipe anabi sallallahu alaihi wasallam ó wá ṣe ihtiba ẹni pé kéèyàn ká góńgó náà yorùbá máa ń pè bá ní ọkà burúkú ẹlòmílẹ̀ ní bóòlù sí ká góńgó báyìí lónìí bóòlù sí ká burúkú òní kéèyàn tòun náà pè ní pé yẹn ká ọkà gbólótú tó wọ́n ní bá nẹ́sọ̀ lọ sọ́dà mo ṣe sèrò wàwá sọ fẹ́mi yẹ̀dẹ́ yìí al-ihtiba yẹn ni pé ibnu Umar ọwá ṣàlàyé bí n ti ń jẹ́ ànábì ihtiba tánàbì ṣe òun ọwá sí fáwọn èèyàn wọ́n ní wà wúwá al-qurfusa náà ń pè ní qurfusa òun ni pé kéèyàn ó di ẹsẹ̀ èèyàn mú ojúgun lẹ́yìn ìgbà jòkó Si ìtàn èèyàn tí wọ́n ka sí òkè so kò sí tí ó burú bẹ́ẹ̀ so ẹni pé tí wọ́n bá gbogbo àwọn àwọn ọ̀rọ̀ tí à ń sọ yìí àti gbogbo àwọn bí alẹ́sọ̀rọ̀ sọ́lá bó ṣe ní ká jòkó bóun náà ṣe jòkó rẹ̀ yìí yẹni pé nǹkan tí ẹ̀sìn tí ò bá pè ní haram tánàbí ò bá pè ní haram fún wa èèyàn gbọdọ̀ pé ní haram bó ṣe lè wù kí nǹkan yẹn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà wá ní bí nǹkan ṣe lè wù kọ́ ma tí ẹ̀sìn bá ti sọ pé nǹkan yìí èèwọ̀ ni èèyàn gbọdọ̀ ṣe tó kù fún mùsùlùmí náà ni kó ó jìnà sí i mùsùlùmí ò ní agbára kankan nínú ẹ̀sìn yìí nǹkan kan ẹnìkan kan ò nítumọ̀ nínú ẹ̀sìn yìí àfi ẹni tó bá ń di pé bá ń rìpọ́tù ànábì sallallahu alaihi wasallam so lẹ́yìn pé kò rẹpọ́tì tánẹ́tì sallallahu alaihi wasallam wí kò sẹ́nìkan tó lè ní pé èmi mo tó ní ẹnu nínú ẹ̀sìn yìí náà qaylata bintu mahrama radiyallahu anha qalat inna ra'aytu nabiyya sallallahu alaihi wasallam ó wípé ó káwọ́ bọnu ó kákún bọnu ó wá tún fi ọwọ́ di ẹsẹ̀ rẹ̀ mú. falamma ra'aytu Rasulullah takhashsha àgbàtò wọn rí pé ìjòkó ìjòkó ẹni tí jẹ́ tẹ́ ẹ̀rù ń báyà fìlìjọ́ ìsàlẹ̀ ìjòkó tó jòkó òun ó ní àwọn àìtú min al-faraq ó lè mi gan ẹ̀rù ń báyà ẹni àrà àìtú min al-faraq ó ní ẹ̀rù ń bè mí gan pé ah kí sọ sí gangan sọ bí mo náfẹ́ lónìí hadith yìí òun náà láti ṣe àlàyé wípé irú ìjòkó yìí kìí ṣe ìjòkó ìjòkó ẹni tó fẹ́ ṣe fàájì ní ẹni tó pè ní alẹ́ṣẹ̀tẹ̀bá àwọn kìí ṣe ìjòkó ẹni tó fẹ́ ṣe fàájì kódà ní àwọn ìjòkó tó yẹ jẹ́ kí oorun wá ni oorun wá sọ̀rọ̀ tí wọ́n bá ń ṣe kútùbà lọ́wọ́ ẹlòmíì lọ ló bá ṣe kútùbà thirty minutes yóò sun oorun twenty five minutes máa ní gbẹ́gbẹ́ ah àgbẹ̀lẹ̀ sọ̀rọ̀ lórí òkè lọ́sọ̀ kọ̀mọ́ torí kí ló fà ní pé wá dé wọ́n wá dé mọ́sálásí bí tó ti fẹ̀gbẹ́ rọ̀ tí ó sọ̀rọ̀ ní ọkà bọ́ọ̀rùn tiẹ̀ lọ ni sórí eléyìí kì í ṣe nǹkan tó dá ara inú ìjòkó ilé ìjòkó tí kì í sábà mú oorun wá fún yàn torí kì í ṣe ìjòkó fàájì kì í kọ́ wa nàṣẹ̀ kì í kọ́ wa sílẹ̀ náà ìjòkó títú máa ń jẹ́ kí ààyè ó gbà dáadáa ni so náà ni tí wọ́n ń ṣàlàyé fún wa tó ń ti bẹ́ẹ̀ tó wáyé péjọ pé wá jẹ́ tí ò dáre Ànábì sallallahu alaihi wasallam yóò ṣàlàyé fún wa. bákan náà wà ní Farid ibn Suwaid radiyallahu anhu qala onímọ̀rọ̀ bí Rasulullah sallallahu alaihi wasallam Sharid ó ní Ànábì sallallahu alaihi wasallam kọjá lẹ́gbẹ̀ẹ́ o wa ana jalisun akadha olóhùn wá ó ní wa qad wada'tu yadayya al-yusra khalfa dhahri òun wá gbé ọwọ́ òsì sí ẹ̀yìn báyìí òun jòkó òun wá na ọwọ́ òun òsì òun wá na sẹ́yìn wàtàkáìtù alẹ́yẹtìyẹ́lì orí ọwọ́ yẹn gangan ni mo wá rẹ́sì lé orí ọwọ́ òsì bí kí ojú òkú kí wọ́n náwọ́ sẹ́yìn báyìí kí wọ́n rẹ́sì lé ọwọ́ òun ṣe ti mọ́ orí jòkó òun bí kí ojú òkú báyìí so ọwọ́ òsì lọ́wọ́ rẹ̀ sì lé lérí súnúgbàtí Ànábì sallallahu alaihi wasallam wá rí òun faqala Ànábì wá ní ah, ataq'udu qa'idata al-maghdubi alaihim ah, ìjòkó tó ń jòkó ìjòkó àwọn tọ́lọ̀ bínú sí ni o kọ̀dá o ẹ̀wọ̀n olè ìmẹ̀sì so tí a pé ọ̀pọ̀lọpọ̀ ìmẹ̀sì kàkún èyàn kan jòkó ẹ̀ ó sì rẹ̀ so ah, nǹkan tí wọ́n bá ti ní èdà kèédà náà ní o so ẹwọ kéèyàn ojú kó burú jùlá ní kò sí kankan yìí kúrò nẹ́bí ní kò sí kankan so ìtànẹ́bí sì rí ìtànẹ́bí sọ pé ah, kọ̀dá náà lè rẹ̀ yìí so ṣẹ́kọ̀ tèmi náà lẹ́yìn rahmatullah màtọ́ wọn ń ṣàlàyé wọn láti fi hadith yìí ó ní ká mọ̀ pé tí wọ́n pé ọwọ́ ọ̀tún lèèyàn bá rẹ̀ lé báwọn tí yàn ń jòkó kí wọ́n á rẹ̀ lé ọwọ́ ọ̀tún ní ọ̀ṣẹ́ kankan wọ́n ní kọ́ra sọ pé méjèèjì náà lèyàn fi ṣe méjèèjì kalẹ̀ ojòkó ọwọ́ gbé ọwọ́ rẹ méjèèjì sẹ́yìn báyìí rẹ̀ sílẹ̀ àtọ̀tún àtòsì lẹ́yìn kò ṣe kankan àmọ́ ti tapó síun náà ni Ànábì sallallahu alaihi wasallam ni oníka jìnà sí pé qa'idatu aw qa'idatu al-maghdubi alayhim ìjòkó àwọn tọ́lọ́wọ́ bá bínú sahih pẹ̀lú sanad tí ó lálàáfíà náà ni wọ́n gba hadith yìí wá torí mọ́mú An-Nawawi alayhi rahmatullah wọ́n ṣe parí báàbù ilẹ̀lẹ́ yìí sókè ní ẹ̀kọ́ tí a tó fẹ́ pẹ́ mú ìsọ lẹ́ẹ̀kan òun náà ni pé nǹkan tí ọlọ́run ọba ti ní kọ̀dá ká fi ọ̀rọ̀ yìí ká fi ń gbogbo àlámọ̀rí ìṣẹ̀lẹ̀ ayé wa nǹkan tí ọlọ́run bá ti ní ọ̀dá tánú bá ti ní ọ̀dá bí nǹkan yẹn bẹ́ẹ̀ ṣe lè wò kí ó wẹ́ tó kí ọ̀pá tì ní kí ọ̀pá nǹkan ẹ̀ tì ní. so anabi sallallahu alayhi wa sallam inú hadithi sahel bin sa'id anabi ní iyyakum wa muhakkarati dhunub anabi lọ́dọ̀ wọ́nyí ẹ mọ̀ fojú di ẹ̀ṣẹ̀ kí ẹ ti bí bẹ́nu kí ọkà kọ́ kalẹ̀ sẹ́yìn báyìí náà ni anabi ní ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ o ntẹ́mi bá ti ní kan yẹn kó rọrùn kó wẹ́ tó ẹ má dédìí o torí pé anábì ní ẹnìkan onímọ̀ ojú di ẹsẹ̀ ẹ̀ṣẹ̀ yóò padà parun ni yóò padà kó parun bá so kọ́lọ̀ kan ló ṣàṣọwá níbi inú ìparun ó ṣẹlẹ̀ kí ìparun náà fún wọn náà náà. bisimilahi rahman rahim báàbù fi عن mẹ́kìlís wẹ̀jẹ̀lís àmì ìhàmọ̀ rẹ̀ wọ́n قال رسول الله صلى الله عليه وسلم لا يقيمن أحدكم رجلا من مجلسه ثم يجلس فيه ولكن توسعوا وتفسحوا وقال ابن عمر إذا قام له رجل من مجلسه لم يجلس فيه متفق عليه وعن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا قام احدكم من مجلسه من مجلس ثم رجع اليه فهو أحق به رواه مسلم وعن جابر بن سمرة رضي الله عنهما قال كنا إذا أتينا النبي صلى الله عليه وسلم جلس أحدنا حيث ينتهى حيث ينتهي رواه أبو داوود الترمذي وقال حديث حسن نعم باب في آداب المجلس ọ̀rọ̀ nípa àwọn tó wà níbi àyè ìjókòó wọ̀lìjẹ̀lìs àti ẹ̀kọ́ tó wà pẹ̀lú tí ìyá fẹ́ bá jókòó ẹ̀kọ́ yìí gbogbo mùsùlùmí náà lọ ẹ̀kọ́ ni náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àwọn nǹkan wẹ́wẹ̀wẹ́wẹ́ báyìí náà ni ó sì máa fi pé àwọn ah, òṣà gbẹ́sìn yìí báyìí tó bá àwọn nǹkan kéékèèké tó wọn ní kà tó jẹ pé nǹkan kan nínú ẹ̀sìn tó lágbára Ibn Umar wọn ni wọ́n gba ọ̀rọ̀ yìí wá wọn ní Ànábì sallallahu alaihi wasallam sọ wáyé kí la yuqimanna ahadukum rajulan min majlisihi ẹnìkan kan gbọ́dọ̀ máa lé ẹnìkan kan dìde níbi tó bá jòkó sí o thumma yajlisu fihi kó ń wájú kó ń bẹ̀ pé ń dé wáyé ń dé kó wájú kó ń bẹ̀ àbẹ́rẹ́ kan lè pẹ́ ẹ̀dẹ́fúnláwà ẹ̀dẹ́fúnláwà wájú kún bẹ́ẹ̀ walakin tawassa'u anábì ní tó dájú ní pé ẹ máa sún fúnra yín ẹ̀sùn watafassa'u ẹ̀fẹ̀ fúnra yín lórí ìjòkó ìyá lè sáré ìjòkó dé ọ̀nà ẹ̀dàpọ̀ ẹ̀rọ àsúnlẹ̀ ẹ̀rọ ẹ̀rọ àsúnlẹ̀ ẹ̀rọ tó kẹ́lẹ́ ó fi ráyé ìjòkó tí wọ́n ní kọ́dà nínú ṣe sí Ibn Umar وكان ابن عمر إذا قام له رجل من مجلسه tí Ibn Umar tẹ́nìkan bí ilé dìde fún níbi tó ń jòkó sí wá ní ẹmọ wá jòkó yà ní lam yajlis fihi inú mọ́rùn ní jòkó mẹ́rọ tó jòkó sáyì rẹ̀ kò ní dìde kò nígbà kẹ́lẹ̀ kan dìde fún yìí tó mọ̀ tábà kún àrẹ Bukhari àti Muslim ní ọba hadisi wa tó tó mọ̀ sí pẹ̀lú mi ẹjẹ́ máa ń ṣe tó ẹ pé àwọn kálukú bá ń lẹ́kọ̀ọ́ ni nípa lọ àwọn ẹ̀kọ́ ẹ̀sìn táwọn ṣàlàyé yìí ẹnìkan ò ní dé kó máa pẹ́ débi tó bá fẹ́ ṣe ìjọ àwọn fẹ́ ṣe wáàsí kan àbí kíní kan àwọn fẹ́ ṣe kíní kan òun àmọ́ ọmọ ẹ wá pẹ́ dé torí tí mo kún kú gbé ẹnìkan dìde fóun tí wọn làwọn alájì kíní wọn dé yìí ẹnìkan káwọn aláwọ̀sálà aláwọ̀sálà ọ̀yà ẹnìkan dé yàrá so wà ilẹ̀kọ̀ọ́ mi wọ́n tó wá nǹkan bá fẹ́ tí wọ́n fẹ́ jòkó wọ́n fẹ́ jòkó síbi tí ó dáa ìdílé ó jòkó síbi tó dáa so irú àwọn nǹkan yẹn ìyẹn gbọ́dọ̀ lákìyèsí nípa rẹ̀ sọ àmọ́ kíyàn ó dé kọ́ ẹni gbẹ́nìkan lọ́wọ́ pé ah, ẹjú kí n sún fún ẹyà ẹ̀rọ wọ́n ẹ̀rọ tó dájọ́ sún ẹni ẹ̀jọ̀kọ́ bí kò sí ti obìnrin bẹ̀ tí wọ́n bá wò pé ǹjẹ́ kí ni tí irú hadithi yìí fẹ́ ṣe àwọn ẹ̀kọ́ wọn bẹ̀ tí yàn lè rí bẹ̀ sí nínú àwọn nǹkan tí máa jẹ́ káwùjọ ó tò tí àyè fi ní ìkùnsínú fún ẹni náà nìkan yìí tí ẹ̀mí kálukú tí ó tẹ̀ síra wọn sàrùgbà tó dé tó kan lọ́kàn yọ ní bẹ́ẹ̀ kan ẹ̀ẹ́dọ́ bá yìí sí àbí lọ́wọ́ pa náà déyàn àwọn eléré ibú èèyàn sáájú ọmọ ọlọ́pàá àwọn òdìgbò náà ìdúná dé níkà sí wọn bóyá kò rí tiẹ̀ yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí máa yíjẹ̀ láti gbà wọn kí àwọn lè ṣe èèyàn níkà kàkà gbogbo délé ni wọn mú apẹ́pẹ́ ọmọ náà pẹ́ tó ṣeun wájú wa ohun tí káyọ̀ jùkú tí ẹ̀ jùkú lọ so Islam ọ̀fẹ́ wúrọ̀ àǹkàbá yìí ara ẹ̀kọ́ ti bẹ níbi kí èèyàn ọmọ bá yọ ẹnìkan dé kó níbi sùlẹ́yìn náà tàwọn sáàì kí yọ ma gbàrẹ̀ láyé ẹni kò sẹ́ tí yọ sọ pé ẹmọ wà mí wọn ní òrìkà àrìn èyí wọn láìkì wọn tó fẹ́ yóò tó ma lágbára sí ni ìgbúrò àwọn nǹkan yẹn náà ni Ànábì sallallahu anna Rasulullah sallallahu alaihi wasallam qala lánàá bí sọ wáyé pé idha qama ahadukum min majlisin tẹ́nìkan bá dìde kó láàyè kan thumma raja'a ilayhi tó tó wá padà dé bóyá tó wà lórí ìjòkó wà lọ létọ̀ bó ti lọ́tọ̀ ó dé padà ẹnìkan wá ti jòkó sí fàáwà àṣàkú bèyí ẹnìyẹn ló ní ayẹyẹ ọ̀ ẹ̀tọ́ lọ́hùn tó pọ̀ jù tó pọ̀ wá bẹ̀ tẹ́lẹ̀ ọ̀nà ló sì láyẹyẹ sókè wà ní àgbàdíje òjòkó mẹ́ẹ̀ àwọn ti di ó ti lọ́nu àwọn ti tọ́nà nù ẹ̀rí pé kìíní yìí ọlágbára gan kọ́lá kò sí dédé làákàyè àwọn èèyàn tó tó sì yẹ ká kíyèsí rẹ̀ tẹ́lẹ̀ kan bá jókòó ní tọ́ba ìdè tọ́ba lọ tọ́ba tọ́ba ní ìdè kó láyé lọ ẹ gbédìgbédì gbédì tẹnu ọ̀nà ní à tó ọkàn díẹ̀ mú yàyè tí èèyàn mẹ́wàá bá wà ń bẹ́ gbogbo èèyàn mẹ́wàá ní ọ̀sọ̀ pọ̀tì rẹ̀ pé wọn ọ̀kan díẹ̀ mú yàyè kó ń bẹ́ẹ̀ òun ti jókòó mẹ́ jókòó mẹ́ náà nù so ọlọ́run wá bomi jókòó so ṣé ẹmọ ìwẹ̀ kọ́ ti mẹ́rin ni pé ṣé ẹni tó bá tó wá ń jòkó nbì kan kò gbọdọ̀ ní bùkátà kankan mọ́ so Islam máa ń sọ gbogbo condition tó lè ṣẹlẹ̀ síyàn ó lè ṣe bóyá nìkan ló pè ó lè ṣe bóyá fẹ́ràn lè yàgbẹ́ ó lè ṣe bóyá fẹ́ràn lè tọ̀ ó lè kọ́ fẹ́ràn lè mú mi so wá dé padà ó wá ní kò ní jòkó láyè rẹ̀ mọ́ so irú àwọn kan báwọn kì í ṣe nǹkan tí ọba àwọn nínú ẹ̀sìn so kó làwọn wá ṣe pé àṣà tiwa àṣà wa ni pé ah, wọ́n ló dé o sí kò kò lé ọ tó o lè sọ owó lè padà àìrọ̀ o so gbogbo bí kíbi sí ni so náà ni èèyàn ló pa mo dùnkún yà yà jẹ́ dùnkún láyè padà àfi mọ́ṣáláṣí nìkan mọ́ṣáláṣí lè yé tí ní ààyè pé ààyè mi lélẹ́ yìí náà àwọn tó agbé ààyè tó kí láyè dùnkún yà ni mo dùnkún yà yẹ ó sì dé padà ó sì dẹkun náà ni wà ń jẹ́ bẹ̀rẹ̀ bọ̀ sàmùrà kọ́ra irú àsìkò wíyá lásìkò ọ̀rọ̀ àbí ẹ̀ka wíyá mẹ́rin jimá tí ẹ bá wà mí kan ó sì dé padà ààyè rẹ̀ náà ni òtún níbi àwọn olóhùn ní ibi tó dùn òun tó tó bá lọ bá dé padà ọ̀pá ìrẹ́lẹ̀ fún ẹ̀rọ ní pé àwa ah, ti sọ àwa ti súnpà àpọ̀ tó ti dìde. so Jabir bin Samra radiyallahu anhu oníkúnná idha atayna an-nabiyya sallallahu alaihi wasallam ń tàn bá lọ lé bá nàbí jalasa ahaduna haythu yantahi olùkálùkù wa máa ń jòkó ibi tí ìlú bá ti pín sí ni bí táyé bá wà láwọn jòkó ayé máa ń sọ̀sọ̀sọ̀ lọ sí àárín àwọn èèyàn pé mi ló débẹ̀ mi ló débẹ̀ mi ló débẹ̀ òun tó kálukú wá ti wà pẹ̀lú àwọn ọ̀rọ̀ àjòkó sí so eléyìí inú ẹ̀kọ́ ńlá ni tí ẹ bá ti débi àyè ìjòkó kan òkú ibi táyè bá ti kọ́ kò ní nìkan ní àmọ́ wọ àárín lọ so àfi tó bá jẹ kí wọ́n bá fi àwọn àyè kankalẹ̀ ti pé àyè àwọn tí wọ́n retí ni kò sẹ́yìn ló sì dé yóò wá ní pé wá ní pé òun bá ti ka ayé tí níta ti fi kalẹ̀ ọ̀rẹ́ ìdílé yìí kò sí ti o burú dà wọ́n wọ́n fàyè kalẹ̀ fún ọ wọ́n lọ fẹ́ràn lè yan àyè fúnra rẹ níwájú ọwá ń tẹ àwọn àwọn ẹ̀sọ̀ sọ̀sọ̀ lọ ọ̀dà àpọ́lẹ̀ ló ń bàjẹ́ dé pé ní jimá gan ní jumá tó bá dẹ́ owó sí owó yẹn báyìí lọ́kàn láàrin àyàn lọ́ni ah! ìgbà tó wọ́n tọ́rọ wọ́n fẹ́ jòkó wájú kí ló pẹ́ fún so anẹ́bùsọ̀ lọ sọ́làmù gọ́dẹ̀ tó wá tó kọ yóò special ni pé kí wọn lọ jímọ̀ kí wọn wá tẹ̀yàn léjì ká kí wọn tẹ̀jì ká rìn yẹn lọ sànàbí ni kò bá mu rárá. so abdullahi bin abi abdullahi salman al-farisi radiyallahu anhu ló tó gba àdìsí wa ó ní anabi sallallahu alaihi wasallam sọ wáyé pé la yaqtasilu rajulun yawm al-jumu'ah anabi ní ọkùnrin ọkùnrin ò ní wẹ̀ níjọ́ jimá ó ní ọkùnrin tó bá wẹ̀ níjọ́ jimá. ويتطهر ما استطاع من طهره tó sì ṣe mọ́tótó gẹ́gẹ́ bí agbára rẹ̀ ṣe ká ìmọ́tótó yẹn ran ọwọ́ ẹ̀ ó fi pẹ̀fíìmù sára tó bá lé wàyí òde yínú mi ń dòwòrì tó fi kírímù para àwòyà mẹ́sọ̀mí tí bẹ́ẹ̀tì àbútí ẹ̀ lo pẹ̀fíìmù tó ní lé rẹ̀ fún mẹ́yà kúròjì lẹ́yìn náà tó wá jáde lọ sí mọ́sálásí jùmọ̀ wàlá yóò fọ́rẹ́ kọ bẹ́yìn ẹ̀tìlẹ̀ tí kò wá ya èèyàn méjì tó jòkó tíra wọn yẹni pé tí wọ́n máa tẹ àárín àwọn èèyàn lọ tọ́kà dé náà lọ́kà ti jòkó rẹ̀ tó ti ráyè ló jòkó súnmọ́ yóò sọ́lẹ̀ máa kó ti bàlá ọwá kí náà fílà iye tó lè kí ó kí iye tó lè kí ó kí iye tó rọ̀ lọ́rùn so ó túmọ̀ sí pé níbí inú àwọn ẹ̀ṣà tó wà fún jùmọ̀ lórí pé tí wọ́n bá dé jùmọ̀ àbẹ̀lẹ̀ yẹn ti máa ń kí náfìlà tọ́mọ nílẹ̀ láàdádì jùmọ̀ òun ni wọ́n ti máa ń kí tí ó dún kà wọ́n kà máa kí lọ wọ́n yìí méjì méjì ọ̀sálámà méjì ọ̀sálámà méjì ọ̀sálámà méjì kò ní ìdíkò tiẹ̀ sáàmà kí lọ náà ni nígbà tí máa ń kí àwọn tọ́mọ yẹn ni àsìkò jùmọ̀ ni so gbogbo àwọn àsìkò yòókù lọ́la ní sọ̀rọ̀ sọ́lá ti dé ó sì ní pèdéke àmọ́ tẹ́lẹ̀ yìí ń jọ jímọ̀ yẹn ànábi yóò dùpẹ́ tó bẹ́ẹ̀ lé jímọ̀ o tí kan kí náà fìlà lọ ni kọba àjẹ́ pé twenty four kọba ọba àlẹ́ kí fifty kó tó di pé ìmọ̀ ọmọdé àsìkò tí ànábi sọ̀rọ̀ sọ́lá ọyọ̀ǹda yìí hàn so tí mọ̀ bá ti wá wọlé èyí sọ bẹ́ẹ̀ náà anabi ni súnmọ́ ya ń ṣètò anábì ní tó wá ṣe báyìí ọwẹ́ ọmọra ọjáde lọ jímà ọmọ tẹ àwọn èèyàn mọ́lẹ̀ nígbà tó fẹ́ wọ jímà bákan náà ọwá ṣe náà fílà yìí tó lè kí súnmọ́ lẹ́yìn náà ọwá tó dákẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ìmáàmù ń sọ yẹn pé khutba ọlọ́wọ́ bó ṣàforíjì fún ẹnìyàn illa ghufira lahu ma baynahu wa bayna al-jumu'ati al-ukhra ọlọ́wọ́ ṣàforíjì fún láàrin jímà àkọ́kọ́ àti jímọ̀ kejì ọlọ́wọ́ pa gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹnìyàn ṣe rẹ́ fún un so eléyìí ni àwọn iṣẹ́ téèyàn ó ṣe tá a bá ń gbọ́ tánàbí ni pé al-jumu'atu ila al-jumu'a mukaffaratun lima baynahuma pé jùmọ̀ àkásí jùmọ̀ kan ọlọ́run fi pa ẹ̀ṣẹ̀ rẹ́ ni so ẹ̀rì kan wá ní kí lèmọ̀ ní kíṣù níbi kaba ẹ̀fẹ́ tó bá jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bákan náà ẹ tó bá tó ṣe irú nǹkan tí ànábì pàṣẹ ní ṣàdéhìí سبكنا وانا عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال النبي صلى الله عليه وسلم سبايك لا يحل لرجل ولتا فنيا ككا فوقنا ككا أن يفرق بين اثنين كوفي أو يميج توجهه إلا بإذنهما أبقوا ويوم èèyàn méjì jòkó wá fẹ́ jòkó láàrin wọn so àfi tó wá jẹ pé àwọn ni wọ́n yọ̀ǹda pé a ah, jòkó yà yìí àmọ́ kí wọ́n wá ní pé ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn wọ́n wá jòkó láàrin wọn sùúrù kaba yẹn wà ilẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ ni so kò bá mọ̀ àmọ́ tó bá ní pé a ah, jòkó bí yẹn wọ́n yà yìí ọ̀họ́ so ẹ̀ lè jòkó bá wọn so rawahu Abu Dawud wa Tirmidhi wa qala hadithun hasan wa fi riwayatin li Abi Dawud Abi Dawud tó wá gba rẹ̀ wáyà mi wá àgbà wá hadith mi wọ́n ní la yajlisu bayna rajulayni illa bi idhnihima wọ́n ní kọ́mọ́ jòkó láàrin ọkùnrin méjì ni àfi kó jẹ́ pé ìyọ̀ǹda àwọn méjèèjì ni wọ́n yọ̀ǹda ẹ̀rí pé níyìn ni tọ̀hún mú wa eléyìí mú rajulayni wa lọ́kàfẹ́ kámẹ́rẹ́ nìyẹn. wọ́n ní Hudhayfata bin al-Yaman radiyallahu anhu Hudhayfa ọmọ Yaman lọ́gbọ̀rọ̀ yìí wọ́n anna ó ṣẹ́ ibi lé tẹni kó ṣépè lé kọ́lọ́wọ́n ó gbé jìnà sí ìkẹ́ mẹ̀ǹjálàsá wọ́sàtọ́lẹ̀ hẹ́lẹ̀kà ẹni tó bá máa ń jòkó ní àárín gbùngbùn bí tí wọ́n bá pínlẹ̀ pàgbó tó ti ń sọ̀rọ̀ àbí tó ti ń kẹ́kọ̀ọ́ tí ọkàn ìdíjọ́ kan wá wọ́sọ̀ láàrin ọmọ bọ̀ sọ èyí sì wọ̀ sára ìbínú ọlọ́run bá rẹ̀ nìyẹn ẹni pé kọ̀ bá mu rárá rárá bí ní sábà ti ń jòkó igi wa dé ọkàn mọ́nà kọkàn mọ́ bàbá yìí kọ̀ọ̀kan bàbá yìí so àwọn kan ní pé kí ni irú ẹni yóò ṣe ni pé yóò ti divert attention rẹ̀ yàn so tó wọn pọ́n lọ́sìn sọ̀rọ̀ lọ́wọ́ ni ẹ̀mí wọn ó ṣì kó bẹ́ẹ̀ ẹni tó wọlé òun làyọ̀ wọn ìkíni lẹ́yìn wa so ní ọmọ wò gbúdọ̀ àwọn nǹkan yẹn nǹkan tí yẹn gbọdọ̀ mọ̀mọ́ ẹ̀kọ́ ẹ̀sìn rẹ̀ so anabi sọ̀rọ̀ sọ́lá onídùúró ọlọ́run bá ẹrú ènìyàn wà wọ́n bùdà àwọn bíi ismail hasan wà rọ́wà tirmidhi an abi mijrez an ọ̀rọ̀ junan náà tirmidhi gba pé ọkùnrin kan qa'ada wasata halqa ó jòkó ní àárín halqa yẹn nípa tó ń ṣe halqa ẹ̀sìn tó ń sọ̀rọ̀ ẹ̀sìn faqala udayf udayfa udayfa wá sọ pé mal'un ala lisan muhammadin sallallahu alaihi wasallam ẹni ìbínú ọlọ́run ní ẹni yìí o ala lisani muhammadin sallallahu alaihi wasallam anabi gangan ló fi àwọn rẹ̀ sí pèlè mọ́ gbọ́ báyìí ni àwọn àbí la'ana Allahu ọlọ́run láàánà ala lisani muhammadin látẹnu anabi sallallahu alaihi wasallam man jalasa wasatal halqa ẹni tó bá ṣe pé àárín halqa ibi tí wọ́n pa gbo tó ń jẹ́ agbo ìmọ̀ mọ́mù Tirmidhi ní hadithun hasanun sahih bí hadith tó lọ́la fi àlè hadith yìí wọ́n àlè Sa'id al-Khudri radiyallahu anhu qala Abu Sa'id sọ wáyé pé سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا النبي صلى الله عليه وسلم pé خير المجالس أوسعها يعني pé àwọn ìjókòó tó dáa jù òun náà ni àwòsáàrùn àyè tó bá fẹ̀ ṣe pé ó gbáyè kìí ṣe tí wọ́n fún ra pẹ́pẹ́pẹ́pẹ́ tẹ́mọ̀ wá mí jẹ́rìnà jẹ́rìnà níyé ò jẹ́rìnà ó tútà yín lẹ́sẹ̀ mọ́lẹ̀ níka so tí ó wá pọ̀ tẹ́mọ̀ wá fúnra yín irú ìjòkó tó bá ti rí báwọn kí o jìnà sí irú ìjòkó wọn tó bá di pé tòtò àgbé yẹn bá ti ń lọ síbi ìjòkó wẹ́yà ẹ̀kọ́ ẹ̀sìn àbí wà sí àbí ọ̀rọ̀ kan lẹ́fẹ́ sọ àbí nǹkan kan lẹ́fẹ́ ṣe tó wá ti wá di báwọn ẹni tó bá ń lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yọ̀rọ̀ àpadà sílé rẹ̀ eléyìí ti fẹ́ kù ní ó ti fẹ́ kù tọ́lọ̀ èṣù ti fẹ́ wọbi eléyìí èṣù ti fẹ́ wọbi eléyìí náà ni pé gbogbo jòkó tí wọ́n bá jòkó ó gbọ́dọ̀ létò ara tí wọ́n ń dààmú àwọn mídíà wọn ẹ̀ lérí jòkó wọn kó létò wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àtọkùnrin àtobìnrin wọ́n jọ wẹ́nu ra wọn báyìí so ọkùnrin àtobìnrin wọ́n jọ wọ́n jọ wẹ́nu ra wọn ẹ̀kọ́rẹ̀ tó lè rómìnrin yóò tó máa gba bíṣẹ̀bí láì kíláàrin àwọn ọkùnrin wáyà yìí wọ́n sì ń bá wà sí lọ́pàá so gbogbo eléyìí náà dáadáa ni so ọkọ̀lá àwọn tó ń já àti pé àpàtẹ bá ti pọ̀ wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé àbílẹ̀ ẹ̀dọ́ wọ́n bẹ̀rẹ̀ bìtì náà nù kí lẹ́ wá sí ọ̀rọ̀ àti wá sí so kọ́ra àwọn ajẹ́ pé nǹkan ayé náà ni bóyá ẹbẹ́ sí mítì nìkan bí kíníkan wá rí pé ó ti pọ̀ ó ti pẹ́ ń tira yín á ọ̀rọ̀ àpò mẹ́ so ó ti kú ní títí tọ́lọ́run ìṣúró ayé mẹ́rin ànábì ní àwọn ìjòkó tó da náà ní ìjòkó tí ọgbà yìí tí o ní sí pẹ́ẹ́mà fún ara yín irú àwọn nǹkan tí alẹ́ sallallahu alaihi wasallam tí ó pàkíyèsí wà lẹ́yìn ni pé afdal majalis àbí khairul majalis awsa'uha wa rawahu abu dawud bi isnadin sahihin ala shart pẹ̀lú sanad tí ó ní àwọn pẹ̀lú mọ́jẹ̀mú tí Imam Bukhari ma fi ń gba hadith náà ni wọ́n fi gba hadith yìí wá وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم sọ báyìí في مجلس Ànábì tó bá jókòó ní àyè kan فكثر فيه لغته tó ṣe pé ìyẹn ti wá sọ àwọn ẹ̀sọ́kúsọ àwọn ọ̀rọ̀ àṣọ tó ti ṣẹlẹ̀ ìyẹn ni kéèyàn ti fi ẹnu ẹnu ẹnu sọ̀sọ́kú sọ bẹ́ẹ̀. wa qala qabla an yaquma min majlisihi àmọ́ síwájú kó tó dìde ó wá sọ pé dáàlì kó tó dìde kó níbi àyè yẹn gangan ó wá sọ pé subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk illa ghufira lahu ma kana fi majlisihi dhalik ànábì ni ẹni tó bá sọ pé ẹ wà ní jòkó ẹ wá ti sọ̀rọ̀ àbẹ ẹsẹ̀ wá sí àbí nǹkan kan sọ tí yẹn bá máa máa sọ̀sọ́ kú sọ àbí èèyàn sá ti sọ èèyàn sì sọ sọ àmọ́kẹ́ni yóò tó dìde ọ wá sọ pé subhanaka Allahumma wa bihamdika lọ́lọ́wọ́ mímọ̀ rẹ̀ mo dúpẹ́ fún ọ ashhadu an la ilaha illa mo ń jẹ́rìí bí kò sí ẹni tá a gbọ́dọ̀ máa ṣe àfiwọ́ nìkan astaghfiruka mo wá forí ní lọ́dọ̀ rẹ̀ wà túbọ̀ ilé mo túbá mo ṣẹ́rí wá bá ọ forí jì mí ilà ghufira lahu ma kana fi majlisi ìdáyì ọlọ́run ṣàforí jì fún ẹni báwọn. sọlẹ́ yìí náà ní nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam ló ní ká máa ṣe tá a bá ti fẹ́ parí ìjòkó àbí yẹn sọ̀rọ̀ náà ni ó jẹ́ pé méjì àbí ọkọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀wá bára yín sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀gá ah, kó kálukú yóò túká kí n ṣe subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk tí ẹ bá gbẹ̀ṣẹ̀ níbi ìjòkó yẹn ọlọ́run sì pa ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹn fún yàn òun náà ń pè ní kafaratul majlis kafaratul majlis nǹkan tó máa ń pa àwọn ẹ̀ṣẹ̀ tí ẹ bá jòkó lérí ọ̀rọ̀ tí ẹ sọ lérí ìjòkó tí ẹ jòkó ìyọ́pa rẹ̀ sóbì láti mà wípé àwọn èèyàn wọ́n máa ń da orí ọ̀rọ̀ kòkòdó ní náà ni ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí wallahi tí wọ́n bá ṣe ń ṣe ìwádìí nípa rẹ̀ sí tí wọ́n bá ṣe ń kà nípa rẹ̀ sí lèyìn ó sì máa rí báwọn yẹn ṣe di rí ẹ̀sìn yìí kojú sí. ẹwọn ẹlòmíì sọ wáyé tó wáyé subhana rabbika rabbil izzati amma yasifuna ẹlòmíì tó wáyé subhana rabbika ọ̀rọ̀ ìtọ́nù àìrọ̀ àìṣe ni kò sí ni ọ̀rọ̀ ntánà fi kọ́ wàlẹ̀ àṣírí làwọn ń káńtà wọn tí ogun tó wá ti fẹ́ sọ láti fẹ́ parí rọ̀ ọkọ̀ wàlẹ̀ àṣírí fúnra wa so ìyẹn náà kò lẹ́rìí ẹ̀rí tó ti wá fún yẹn àwọn sàhábà méjì kan lànẹ́bì ni wọ́n ní àwọn tàbíyàn náà gba ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ wọn wípé àwọn sàhábà yẹn tó bá pàdé ara wọn kó tó di pé wọ́n túká wọ́n ka wọ́n fi wọ̀lá àṣírí wọ́n fi rọra wọn ní ètí bí ọpọ́n ṣe wá sí fúnra wọn náà ni ìyẹn ò túmọ̀ sí pé wọn ò ní ka subhan kìí pọ́n gẹ́gẹ́ náà fi ń gbẹ̀yìn ọ̀rọ̀ wọn kò sí nínú nọ́ọ̀sù yẹn ní tó máa fi ń gbẹ̀yìn ọ̀rọ̀ wọn kò sí bẹ́ẹ̀ wọ́n ní wọn ò lè pàdé kán máa ka wal asri fúnra wọn qabla an yaftariqa síwájú kó tó túká yẹni pé wọn kàn ní túká láláì ní ka wal asri yẹn fúnra wọn àmẹ́lẹ́ gẹ́gẹ́ ni kafaratul al mo sì jẹ́rìí àwọn sàhábà wọn ìtumọ̀ wọn náà ni torí ẹ̀kọ́ tó ń kọ́ lọ́tọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam náà nìyẹn نعم أبو برزة رضي الله عنه قال من قال رسول الله صلى الله عليه وسلم هنا أن كان رسول الله صلى الله عليه وسلم يقول لا نبي أماسا بآخرة أبي بآخرة إذا أراد أن يقوم المجلس يرسل بين من بعد ما بيجد يقول نبي أي جنكوكا من سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك faqala rajulun ya Rasulullah ọkùnrin kan wá sọ fún ànábì wípé wo jíṣẹ́ ọlọ́run innaka la taqulu qawlan ma kuntu taquluhu fima mada ó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kan nìsín o èyí máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o qala dhalik ànábì ní ọ̀rọ̀ tí mo sọ yẹn kafaratun liman yaqulu fil masjid fil majlis ipa ẹ̀ṣẹ̀ rẹ̀ nù fún àwọn ẹ̀ṣẹ̀ tó bá ṣẹlẹ̀ níbi tí a ti jòkó sọ̀rọ̀ yìí ورواه الحاكم أبو حاكم أبو عبد الله في المستدرك من رواية عائشة رضي الله عنها وقال صحيح الإسناد مستدرك على حاكم لي صحيح الإسناد في سنة حديثه سنة سي قلني على في so back يعني كي gbogbo jòkó tí ẹ bá so ẹ ń sọ̀rọ̀ ni ẹ ń ṣe wáàsí وتعقل يوم قال قلو سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك بقنا ابن عمر رضي الله عنه قال نمر لصبي هنا فلما كان رسول الله صلى الله عليه وسلم يقوم من قلما كان رسول الله صلى الله عليه وسلم يقوم من مجلس حتى يدعو بأول الله دعوات wọ́n ní ó kéré ó jọ jẹ́ pé anabi sallallahu alaihi wasallam yóò wá dìde ní jòkó kan láláì ní ka àǹkà tó ń fẹ́ kà yìí yóò ní allahumma iqsim lana min khashyatika ma tahulu bihi baynana wa bayna ma'asiyatika wa min ta'atika ma tuballighuna bihi jannatika ومن اليقين ما تهون علينا مصائب الدنيا اللهم متعنا وقوتنا عبي وقوتنا ما أحييتنا واجعله الوار وجعله وارثا منا واجعله وجعل واجعل ثأرنا على من ظلمنا وانظرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا رواه الترمذي وقال حديث حسن نعم títí Abdullahi ibn Umar yìí kìí ṣe pé òun túmọ̀ sí kafaratul al-majlis ìyẹn ni pé nínú àwọn àdúrà tí Ànábì sallallahu alaihi wasallam tí ń sábà máa ń ṣe náà ni eléyìí náà ni àyè tí à ń kà yìí. ó ní qallama kana Rasulullah ó ló kéré gan nígbà tó ṣe pé ànábì sallallahu alaihi wasallam yaqumu min majlisin kánàbí ọwọ́ á dìde níbi ìjókòó kan hatta yẹ́dẹ̀ rí ìyáwó láì dàwà tẹ́wọ́ ànábì máa ń ṣe àdúrà yìí ní pé wá jẹ́ pé ìjókòó tó jẹ́ pé ànábì fẹ́ sàdúrà ànábì ò sì rú àdúrà yìí o kí ni wọ́n ń Allahumma iqsim lana min khashyatika ما تحول به بيننا وبين معاصيك مع معاصيك Ọlọ́run ẹ Ọlọ́run bá wa pín fún wa ìbẹ̀rù ọlọ́run pín ìbẹ̀rù ọlọ́run wa fún wa tó pé ìbẹ̀rù ọlọ́run yìí ni ó máa dí gàgá wa ní onídíkà lè máa sẹ̀ ọ́ ọlọ́run sàfún wa. wà ní tọ́ ẹ̀tí kàmá tó bá lọ́gọ́ bí ihi jannati ọlọ́run ṣe nírọ̀rùn fún wa ìmọ̀ tẹ̀lé àṣẹ rẹ tábìlì bí wàlìjẹ́ náà. wà mí lè kí ni máa tó hàwìn àlẹ́ ìnáwó sọ́hìbà dúnìyà fún wa ní àrídájú àrídájú ọ̀rọ̀ ọlọ́run tó ṣe pé òun ní ọmọ jẹ́ kí gbogbo mùsíbà ayé kọ́mọ dìrọ̀rùn fún yàn ẹni pé ẹni tó bá jẹ́ tí ẹ̀sìn ọlọ́run bá bá yé gbogbo mùsíbà ayé yìí ló dúró fún yẹ oníkàkún alábí tó ní Allahumma matti'na bi asma'ina ọlọ́run jẹ́ kí etí wa kọ́ máa gbádùn wà á sọ́ọ̀rì náà jẹ́ kí ojú wa kọ́ gbádùn fún ojú wa nígbádùn fún etí wa nígbádùn wa quwwatina ma ahyaytana agbára wa náà fún onígbàdùn lókùn bàtà bá ń bẹ láyé ẹni pé ká rí nǹkan dára ká mọ̀ fi gbọ́ ṣé ká mọ̀ rí nǹkan dára ká mọ̀ fojú wò waj'al waritha minna ẹni pé ṣe ojú yìí ní nǹkan tí ó jò tí ó jò rí tí ó jogún orí látara wa waj'al sa'rana 'ala man zalamana ìgbà tó wáyé ṣàbòsí fún wa ọlọ́run bá wa mú kí bá wa gbẹ̀san lára rẹ̀ wanzurna ala ma a'dana gbogbo tó bá ń ṣọ̀tá wa ràn wá lọ́wọ́ lérí wọn wala taj'al musibatana fi dinna méjì ká dánwò bá wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa o ẹni pé ká dánwò bá báyà níbi ẹ̀sìn wàhálà ńláńlá lò ó dápé níbi ẹ̀sìn àdánwò bá tó lè báyà èèyàn dáràn lọ́dọ̀ lọ́rùn ni wọ́n ta pé àwọn àdánwò ayé ni yóò kan àlékún ìlọsíwájú ipò lọ́dọ̀ lọ́wọ́ wa èèyàn rí èèyàn rówó ná àwọn èèyàn ń kú tí ẹ bá ti jẹ tó jẹ mú mi ní tó gbà tí òní bá yé ní bá ẹwù táyé ń bá mi dé báyìí ìlú ẹnìyàn yóò tún máa ní kò sí lọ́dọ̀ ọlọ́run yìí àbẹ́ tó bá ti báyé ní bá mi dé báyìí à òun nù so àmọ́ tó bá pé ní mùsíbà lẹ̀ síbi ẹ̀sìn ni mùsíbà tí wọ́n ń báyàn ti pé èèyàn rẹ́sìn ọlọ́wọ́n bá sìn èèyàn ń jò wálẹ̀ sí gbogbo gbani so àdánwò lálá nìyẹn o lọ́nà wala taj'al dunya akbar amina mẹ́jì ká yóò jẹ́ olórí olórí olórí ìbànújẹ́ wa gbogbo tí wọ́n sá máa bẹ̀ wọ́n nú jẹ́ náà láyé ẹlòmí ayé náà ní ìbànújẹ́ tiẹ̀ bá jòkó bá káwọ́ lẹ́rọ báyìí ẹ̀ ó ládé ẹ̀ omi jẹ́ wọn òyìn náà ní báwọn ṣàgbákò wáyé ní ayé ìbá láyà ẹ̀rọ àgbákò náà ti ní àsìkò ìwáyé nígbà gbogbo bá kò dún lórí nítorí ọ̀rọ̀ torí ọ̀tọ̀ àtúntò ọ̀bánújẹ́ torí ẹ̀ sí gbogbo bánújẹ́ rẹ̀ torí ayé rẹ̀ ẹ̀rù gbogbo aṣọ wa gbówó yẹn la ẹ̀rù wáyé ọmọ ìṣàgbọ́gbọ́ ìwé ìwà ni wáyé sí. ṣé ẹjọ́ rẹ̀ wá sí ilé káàtó rẹ̀ ti wá di fọ́kàn sáàsọ̀ rẹ̀ ti wá di fọ́kàn rẹ̀ tẹ̀kẹ̀tẹ̀ bàtún òrí lọ́hùn náà so àìnírò rí ni ẹnírò rí ni so tó bá lọ wá sọ nìjẹ́ ẹ́ so aṣọ rẹ̀ ti wá di fọ́kàn ibi ò wá pọ́ mọ́ ṣé ìbànújẹ́ so náà ni kí ọkẹ̀ kan ni kíyàn ó fi ọ̀rọ̀ mọ́ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ní wala mablagha ilmina mọ́jẹ káyé kó jẹ pọ́wọ́ lò pé ń ta ìmọ̀ aláyé tó pé ayé náà lámọ̀ ẹ torí báyìí alùbáríkà ọ̀sẹ̀ tó wọlé báyìí wọn alùbáríkà ọ̀dà ọmọ ìdí tó mọ́tò ń wá wọn tó wá wọ la ilaha illallah ìlàkùn sí alùbáríkà wa mọ́tò lẹ́gbọ̀n pé wàláhì àzín àwọn èèyàn wọ́n jìnà sí ẹ̀sìn àbára ní sọ báwọn o bí albáríkà tó tó tó ní ẹ̀dàkùn sí àwọn kiri ó náà ní albáríkà tó tún tiwọn náà tí wọ́n kiri ó bá ra mọ́tò albáríkà tó ẹ̀dọ́dọ̀ tiẹ̀ náà nù ẹ̀dàkùn lo tán lo eh, special jet ẹ́ special jet kiri ó nílò ẹ̀dàkùn ṣé náà ní almarkanu wọ́n wá ra mọ́tò jíìpù àbí island àbí kí ní kan àyẹ̀lórí ah ìbàtí ìrìn olókú yá èèyàn náà wàláì wàláì àkà àbá buhari wọ́n ti wá ní albarka bà jẹ́ nílé báyìí wọ́n lọ sọ́ọ̀tí báyìí tó ra mọ́tò ní ah, ẹn tí ẹn tàdánwò bá tó ẹgbẹ́ gbogbo ọmọ sànú rẹ̀ kí ló àdánwò lọ bá buhari báyìí o nítorí tó ń sọ pé nítorí kọ́ ètò lọ sọ́ọ̀tì mí sí nítorí ìgbà tó ń rówó ń bẹ̀ hammihi wà má bùlágá ilmihi ntamanu kẹsọ̀ òun nìkan gbogbo wọn ti ah! rínú ah, gbogbo wọn bá ti rínú kẹsọ̀ òun nìkan gbogbo wọn aye ti rí ti pẹ́ nìkan nínú lágbájá nìsín wà láì àà alẹ́ nìkan nígbó ẹnu rédíò n'i sí ń gbọ́ láàrin rédíò kọ́ ẹni ń sọ ni ó ní lásìkò àbíkó fowó sí fún tí ó bá fowó sí fún kò ní ríṣẹ́ àwọn kan jẹ́ ẹ̀rẹ́dẹ́dọ́nà mo ti gbọ́ ṣúrùn mo ti gbọ́ ní àbíkó fowó sí kún fún fókún ẹ̀dàkùn kí lọ́kùn ó pẹ̀lú wáàsí sí dandan ní kó ṣe wáàsí ni ní tó bá ṣe lágbára mọ́ sí pọ́sẹ̀ nìkan lọ bá ṣe fún sí pàṣẹ èèyàn méjì ní sí dandan kọ́ sọ àmọ́ bí ọpọlọ wọn ṣe rí nìsí nìyẹn náà làwọn àfáàyàn náà wọ́n bàjẹ́ wàláyà àtọ́mọ́ kí àtàgbàlagbà àwọn ìsọ̀pọ̀ àti kan wọ́n bàjí owó owó náà tẹ̀lé kí náà bá rán lówó bó jẹ́ kiri yóò olòdì musulmi bó jẹ́ mùsùlùmí wọ́n ni ẹ mùsùlùmí wọ́n ni ọmọ àfáàní yálà ìyá rẹ̀ àfáàní kiri kan ó jẹ́ áá ah, ah. torí ọlọ́ẹ̀ntẹ́ iná mọ̀ pé olódùn ilé yìí wàláyà ó sì náà ah, àyàn lálá ni wàláyà tó pé kíni ní mọ̀ lówó bẹ́ẹ̀ sì wọ́ bí àti ń bẹ lára wọn àwọn àfáà yẹn kì í ṣe kékeré bọ́kọ́lé mẹ́wàá kètò wọn kètò wọn wọ́n tún máa ranjú kí bẹ́ẹ̀ pé wọ́n kọ́ lérí láyé wọn náà ni ah, ah, wọ́n tún já sí owó kíníkan wọ́n tún já wọ́n tún lẹ́gbẹ̀ẹ́ tó ranjú wọn rárá wọn láti bẹ́ẹ̀ ti lówó alájì yìí wọ́n ni ah, kí ló sì fa ni pé ayé ni òkùn kẹ́tẹ̀ wá jò àbákà wọ́n wọn wá rí ẹni tí ó tẹ̀ wá láyé ọkàn pé lágbájá ó tẹ̀ wá láyé ọkàn ọlọ́run jẹ́ mọ́sàmọ́lé owó kì náà ni mọ́sàmọ́lé mọ́tò náà ni sòkílọ́fà wà láwọn ẹkẹ́ wọn sàdúrà yìí o kí ọlọ́run má jẹ́ ká yóò jẹ́ òpin òpin ìbànújẹ́ mi o má jẹ́ kó jẹ́ pé ìmọ̀jú ayé lọ ẹni kọ́ lọ́wọ́ bá ní záálé so náà ni tẹ́ wá wò wọ́n àwọn jẹ kíní kan wọ́n jẹ ìkété wọ́n sùn jẹ wọ́n kàn wá sí rín wọ́n lọ mì kíní kan wọ́n gbé wọ́n gbé kíní kan wọ́n gbé wọ́n mú ọtí wọ́n fi lò wá kí ti ronú pé táwọn bá tẹ̀ wá kú ẹbẹ́ tó wá rí wọn tó wá ní ọmọ wọn

man la yarhamuna ẹni tí ò ní láàánú fàdúrà tí ìyẹn máa ń ṣe ni pé kọ́nà ń kọ́ ìyẹn ni tí ó láàánú tí ó máa jẹ́ adarí fúnyà nínú ìlú àbí ní orílẹ̀-èdè lápapọ̀ tó lẹ́yìn náà ni àwọn àdúrà tí anábì sallallahu alaihi wasallam ń ṣe tó yẹ kí ó kálukú wọn náà máa ṣe tó náà ni kò sí tó burú irú àdúrà yìí tí ẹ bá ń ṣe níbi ehm, níbi tahajjud níbi ehm, níbi kunut tó bá jẹ́ ti alẹ́ ìṣojú burú náà tó ń náà àwọn àdúrà tó náà lẹ́yìn náà sábà máa ń ṣe ṣe náà ní tí wọ́n mọ̀ wà lọ sọ̀rọ̀ قال رسول الله صلى الله عليه وسلم هنا النبي الله عليه وسلم ما من قوم يقومون من مجلس Ànábì ní kò sí nínú àwọn ẹjọ́ kan tó wà la yadhkuruna Allah ta'ala fi tí wọ́n rántí ọlọ́wọ́ bá ń bẹ̀ illa qamu am mithli jifatin himari anábi ni tàwọn tó wá jòkú tó wọ́n rántí ọlọ́run láyé wọn wọ́n kà dìde wọ́n wá rí bí kẹ́tẹ́kẹ́tẹ́ òkú òkú bètè kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tó ti kú ní jífà wa kana lahum hasaratun ìjòkó yẹn yóò di àbámọ̀ náà lọ́wọ́ tó bá jọ́gbìn al-qiyamah mana nadam yóò di àbámọ̀ náà lọ́wọ́ wà ẹni hu abúrẹ́rọ tó gba hadithi wà ní nàbí sallallahu alaihi wasallam lọ́nà nàbí sọ̀lọ́ pé ma jalasa qawman majlisan ẹnìkan ní jòkó láyé kan lam yadhkurullaha ta'ala fihi tí wọ́n rántí ọlọ́wọ́ bá ń bẹ̀ wa lam yusalli ala nabiyyihim fihi tẹ́ tọrọ àsàlátù fún ànábì níbẹ̀ illa kanu alayhim tirratan irú nǹkan yẹn yóò di tẹ́rọ fún yẹn ni pé yóò di fìtínà fún ọlọ́run wa in sha'a tó bá wọ ọlọ́run àìdábàhùn yóò fi yà وإن شاء طبعا ولون غفر لهم يوشع فريني فنا رواه الترمذي وقال حديث حسن وعن عن رسول الله صلى الله عليه وسلم أبو رالة تنبع دي سوانا ونمن قعد مقعدا انتو بأجو كلايكا لم يذكر الله تعالى فيه سيكونا تيولون وبامبه كانت عليه من الله ترة إن كان يجيش فوا ومن التاج وعمل مرجعا انتو بأرغبكو لرغبكو كان la yadhkurullaha ta'ala fi tí ọ̀nà tí ọlọ́run kana alayhi minallahi tirra ìyẹn náà yóò tún jẹ́ tirra fún yẹni pé yóò jẹ́ bí ẹ̀ṣẹ̀ fún rawahu abu dawud wa qad sabaqa qariban wa sharahna at-tirra fi wọ́n láti ṣáájú àti ṣàlàyé tí ń jẹ́ at-tirra yẹn síwájú wọn náà ni tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ àbámọ̀ fún yẹn lọ́dọ̀ ọlọ́run tó bá jọ́gbìn dàlùkìyàmọ̀ so ní pé gbogbo tí wọ́n bá jòkó tí wọ́n bá jẹ́ pé ààyè tí ẹ̀ ṣe pé wọ́n yá ẹ̀rọ ọlọ́run ọba sọ́ńbẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ tẹ́kà máa sọ̀rọ̀ lọ́rọ̀ tẹ́kà máa búra yín lọ àwọn ìjòkó yẹn ìjòkó tó padà di àbámọ̀ fún yẹn ni kọ́lọ́kọ́ mọ́ ṣe àṣàánú fún wa kọ́lọ́kọ́ mọ́ jẹ́ kí á lo ayé ní lílo tó padà wá di àbámọ̀ fún wa ní ọjọ́ gbọ́dọ̀ kìyàmà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Assalamu alaikum ya ustaz Alaikum salam. Please mention type of big sins. Hmm? Big sins. Okay. And can we pray salat in front of imam? Àwọn kan tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá, òun náà ni zina, olè jíjà, bákan náà irọ́ pípa, irú àwọn nǹkan yẹn ẹ̀ṣẹ̀ ńláńlá ni, ẹ̀ṣẹ̀ ńláńlá ni, ọtí mímu ẹ̀ṣẹ̀ ńláńlá ni sórí ẹni tó bá wá ń jẹ́ pé ń ṣerú nǹkan báyìí tó pọ́n sí ni imam ọmọ mutí àbí ọmọ ṣe zina àbí òun náà ni máa ń lọ lé dínkù jalè sọmọ ń jalè ẹ sì mọ̀ pé òun ni imam sórí ẹni yẹn tí wọ́n bá rí ẹni tí kò rí báyìí tóun ń mutí kí wọ́n máa lọ kí wọ́n máa kí wọn lérò ẹni yẹn ọ̀dà àmọ́ kì í ṣe pé èèyàn fi gbé ìdájọ́ kìfìrí lẹ́ni yẹn lélẹ́rìí o láti fi kọ́ lẹ́kọ̀ọ́ pé kọ́ pa aburú tí ń ṣe òun tì àwọn tó pé gbogbo bíkíbi ó gba ni wọ́n mutí so èèyàn wá ní ní kírun lẹ́yìn yẹn má so èèyàn máa kírun àbí gbogbo náà ṣe sì so èèyàn máa kírun lẹ́yìn irú àwọn èèyàn báyìí so kò sí tí ó burú ń bẹ̀ so náà ni àwọn àdéhìí wà tó ní pé ẹ máa kírun lẹ́yìn àwọn tó ń jẹ́ ìmáàmù yín lópin ìgbà tí wọ́n bá ti ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba tí wọ́n mọ̀ ọ̀hún àìlẹ́ olùwẹ̀ni asalaamu alaykum ayé ẹ̀dúnṣe ìsán àyẹ̀kú ọ̀rọ̀ wẹ́rẹ̀ ní tàhíyàtàn àwọn tàkìrìmọ̀ láà kí wọ́n ṣe báyìí ìdìde kíyàn láti fi pọ́n ènìyàn lé kódà kí ó dìde láti mọ́ lọ́lẹ̀ kíyàn àwọn sàhábà Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní àwọn òkè ń fún Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní táwọn bá dìde àwọn máa ń rí ní ojú Ànábì kí ojú ló yí padà nígbà táwọn ti wá rí báyìí kó ojú Ànábì máa ń yí padà kí kò fẹ́ nǹkan yẹn àwọn òkè ń dìde kì sókè tó bá ti dé sọ sálámà àánú sálámà ń kálukú jòkó sọ èyí tó wá wà òun náà ni kíyàn ọyọ lọ́kankan kíyàn wá dìde lọlẹ̀ bá ẹnìyẹn láti lọlẹ̀ pàdé rẹ̀ tó náà ń pè ní alkiyamu ilayhi ó yàtọ̀ fún alkiyamu lahu kiyamu lahu òun ni kò dáa alkiyamu iléyìí òun ni kò ṣe kankan sorokẹ́ni kan yọlọ́wọ́n kan sí kí wọ́n á di kí wọ́n lè pàdé rẹ̀ gbé ara ọ̀sára ayíkàwọ̀ nìkan báwọn ní ṣe sí kankan so lẹ́yìn àwọn ni dídìde kíyàn tá à ń sọ yìí dídìde fún yàn ọ wá lè ṣẹlẹ̀ láàrin bàbá àtọmọ ẹ̀rí pa àwọn sọ̀hábà wọn ni pé ojú ànábì máa ń pọ́n làwọn ìfi dìde fún àmọ́ ìwọ́yà mi wá wà pé ànábì sallallahu alaihi wasallam a máa dìde fún Fatima Fatima náà máa ń dìde fún tọ́ba rí so tó mọ̀ sí pé kò sí tó burú láàrin bàbá àti ọmọ kí bàbá yẹn ọmọ bọ̀ kí èèyàn sì wà lórí ìjòkó so kí wọ́n dìde dúró so kò sí tó burú níbi yẹn so àmọ́ ẹni tí ì bá ṣe bàbá yẹn ìyẹn ọba mu torí hadith Ànábì sallallahu alaihi wasallam tí a rí so kí ọ̀rọ̀ lè dìde pàdéyàn kò sí tí ó burú ń irú ẹ̀ ń bẹ ní eh, ọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud Abdullahi ibn Umar sọ̀rọ̀ sàhábà wọn ní táwọn bá lọlẹ̀ dúró tí ó bá fẹ́ jáde tó bá jáde sáwọn àwọn sì lọlẹ̀ ní ìpàdé rẹ̀ so kò sí nǹkan tí ó burú níbi tí wọ́n lọ wà ẹ̀yìn náà. Kumu ni salamu alaikum ya ustaz. Alaikum assalam. When may I see evidence of joint the legs together during the solar? Okay, àhẹ́rí uh, wà so pé kí yóò fi ìgísẹ̀ so Ànábì sallallahu alaihi wasallam ìgbà tí bá ń kírun yóò ní pípa ẹsẹ̀ papọ̀ báwọn. bóyá mi forí kalẹ̀ ẹ àdísìn bẹ̀rẹ̀ tán ní wa kana sallallahu alaihi wasallam yarussu bayna yadayhi aw bayna rijlayhi Ànábì máa pa ìgísẹ̀ rẹ̀ papọ̀ nígbà tó bá forí kalẹ̀ so àdísìn wà fún olórí ní asalaamu alaykum ṣé ọ̀rọ̀ àṣàlàyé ṣé ìmọ̀ tápẹ́ ìmọ̀ bá ti yìí sọ wà nípa àbúkù sí lọ́kọ̀ọ̀kọ̀. ẹ bá bí wọ́n pélé kéwòn náà tí wọ́n ń kà ẹ bí wọ́n pé inú tíra òun lọ́wọ́ à so ìmọ̀ tí ń jẹ́ màbà tì ní ìmọ̀ ṣe ìtọ́nù níjọba ọ̀hún ìmọ̀ là ń ké látẹ̀ka yìí ṣé lè gun tó ń bà tì ní ń tọ́ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ṣàlàyé ẹ̀ fún ọ pé ó ṣe rí ni ṣe rí ni ṣe rí ni so bàtíní tí yín bolẹ̀ rí rẹ̀ wà so náà ni pé bàtíní kankan kò sí irọ́ náà ní jẹ́ bàtíní bóun ní kamani náà sọ̀fà àbákàmọ́lì pálímọ̀rì wátà àṣekọ̀ adama sí bàtíní náà nù bàtíní kọ̀hún so nǹkan kí nǹkan ní jẹ́ bẹ́ẹ̀ so kò sí ti ń jẹ́ bàtíní kọ́dà ìtàn máa fi ń ṣẹ̀rí òun náà ni ọ̀rọ̀ Khidir àti Nabiyullahi Musa sọ ọlọ́run ọba ló sì sọ̀rọ̀ yìí wọn pé èèyàn kan tó yẹ pé ataynahu min ladunna ilma àwa la fún ní ìmọ̀ kìí sì bàtí ọlọ́run láwọn fún ìmọ̀ nìkan yẹn náà àrẹ Musa ni ọ̀kan yé súnmọ́lẹ́ ti rí pé bàtí nídà so o ní pé kò sí ti ń jẹ́ bàtí nínú ẹ̀sìn wáyé o àwọn ìrúlé lójú ìparọ́ fún ni ìlú ń jìbìtì ìdọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́ni lójú olóńgbò pé ní bàtì ní sọyàn dí bèbí tí wọ́n máa tẹ̀ ìgbẹ́ owó gbogbo kéwú tó kí láìjọ ìjòkó rẹ̀ jẹ́ bàtì ní bẹ tó ti yé báwọn sórí tẹ́yìn kéwùn tinú ti rà ní ti bàtì ní wá ń bẹ ẹ̀ mo lọ́jọ́ ń ké bàtì ní ilé kéwú bó kíláàsì gbóná ti ń kà ó farabalẹ̀ bàtì ní bẹ lọ́tọ̀ bàtì ní bò so ìtúnyẹ̀ jẹ ni dẹ́wà rẹ lómi ó lè ti parí lé kéwú kúrò ti lè ka jámíà tó wà mọ tẹ̀lé bàbá olódò káàkiri pé a ní ọmọ bàtìní lòun fẹ́ kọ̀ọ̀fẹ́ wà láì àwọn bàbá ọmọ bàtìní bàtìní wọn náà irọ́ ni náà wọ́n lọ wà ẹ̀. oníkó ní asàlámù àlékún ó ní alákòó pé nípa bá àwọn aṣọ orí tó máa ń ṣe sí wọn ó ní àwọn kan ní pé bídíà ní pé òyà ayé ànábìsí ànábìsí bẹ́ẹ̀ sọ̀rọ̀ lákùn àwọn bídíà ni ẹni tó bá sọ wá àwọn kọ́nù kọ̀ ọmọ kátà ń pè ní bídíà ni sọkúrà aṣọ yẹn látàyà náà Ibrahim ló ti wà ń bẹ̀ wọ́n ti máa ń advance sí bí gbóṣù pẹ̀lú abójọ́ bá ṣe ń lọ ni kọ́ra yẹn wọ́n nẹ̀ tẹ́tù fi mọ̀ ní pé kí tó ṣe pé kí ni àwọn mọ̀lẹ́bí ní Saudi àwọn ni wọ́n máa ń daṣọ wọ́n máa ń ta kíní yẹn kẹ́bù jẹ́ pé àwọn kan ní kọ́kọ́rọ́ kábà ń bẹ lọ́wọ́ wọn àwọn kan ní aṣọ yẹn ń bẹ ní àwọn náà máa ń ta so kìí ṣe pé bóyá nǹkan tí wọ́n kàn ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn sòkúrò àìlú wọn ni pé kábà tó gbára mi kìí gbára mi wọ́n máa ń yí padà ní so ìsàlẹ̀ rẹ̀ náà ni white wà so ẹ̀yìn rẹ̀ ni náà dúdú wọ́n máa ń yí padà tó bá di àwọn àsìkò kan gbúrú àǹkà yìí kìí ṣe bẹ́dàn tí wọ́n ni àwọn afá Saudi àwọn ọkọ̀ dìde sí ọkọ̀ ọkọ̀ tako ní kí o tó yún gan wọn tako ní bẹ́dàn kátó wá ní adúrú yóò nú àti adúrú bẹ́dàn wọn àtàṣọlá ńlá lé káwá tí ò sí ìpìlẹ̀ fún nǹkan tó ní ìpìlẹ̀ ni wọ́n lọ́wọ́ àìlẹ̀ obìnrin náà rojọ́ náà báyìí ẹ kọ́ nílé yìí ẹ gbọ́ ni dá ìdá ìdàlá wọn. orúkọ ní sàmà wàlá obìnrin tó wá fẹ́ rojọ́ kọ́ máa lọlé máa ẹ máa lọlé wàlá òun ìsìn dé àyà àdúrú èwo ni a nìí Only when does someone who break is his or her fasting with alcohol into into and or intoxicant as fasting. ẹni tí ó bá rẹ̀ wọ́n ti pé nígbà tí ó bá rẹ̀ ó ti ọ̀rẹ́ bu sínú síbẹ̀ ni ó ti bàbá rẹ̀ jẹ́ tó tó pé tó àwọn bí sínú nìyẹn tó bá rẹ̀ jẹ́ wọ́n dá pé sínú ọ̀rẹ́dì ẹ̀ṣọ́ wá wọn ti rẹ̀ tán kí wọ́n ti dáadáa àwọn ẹ̀kọ́ sì ìrẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ọtí tó mu tó o burúkú lẹ́yìn tí wọ́n fi ọtí mu tí wọ́n fi ṣe tí wọ́n bá wà lọ. oníbẹ̀rẹ̀ sàlámù alaykum kí ni ó lè jẹ́ kàfàrà fún ẹni tí ẹni tí ó dára kọ̀bìrí àbí bàdí tí kò rántí san ní ìparí ìwọ̀n náà báwo ni obìnrin ṣe lè ṣe ìmọ̀mù fún àwọn obìnrin? ẹni tí o bá rántí tó dára bàálí àbí kọ̀ọ̀pù ó ti wá lọ sùúrù ẹni tó bá ṣe pé bàálí ni ẹṣẹ kẹsẹ̀ tó bá rántí náà ni yóò yóò ṣe padà wọn lọ ẹ̀yọ. obìnrin tó bá fẹ́ kírun wọn tò láàrin ara wọn náà ni kò ṣe pẹ́ nìkan yọ síwájú wọn fẹ́ kí jàmá tó ló bá fẹ́ kí tó bá fẹ́ ṣe ìmáàmù láàrin tó fẹ́ ṣáájú yẹn ni yóò wà láàrin àwọn ètò ẹ̀rọ tó yẹ rẹ̀ sọ̀rọ̀ kejì pẹ́lẹ̀ kọ́ wa bọ́ síwájú láti sọ fún un lè òun ṣe ẹni tó máa léde ìran tí wọ́n lọ wà ní. nítorí assalamu alaikum àwọn abábọ́ọ̀lù kan tí wọ́n ń jẹ́ mùsùlùmí máa ń fi orí kan ilẹ̀ nígbà tí wọ́n bá gbá bọ́ọ̀lù wọ inú àwọn ǹjẹ́ ó tọ́. eré ni náà ní í ṣe ó tó wá gbé ẹ̀sìn wọnú orí orí tó wọ̀ tó dájú kọ́ máa pariwo jésù sí wọn àbí ògùn sí wọn fún ọ̀nà tó náà ni kò sí kí ó burú bẹ́ẹ̀ ó lè pinnu rẹ̀ dùn àwọn sì borí kalẹ̀ pé náà wọ́n dùn olùdókòwò fọlọ́ sí tó burú bẹ́ẹ̀ tó mọ̀ wọ́n Okay, okay. Uh, I do, I Assalamu alaikum. Please, Ustaz, don't forget the word "aji" or "aji Awogba. Please, what is Islamic perspective on building houses? Aha, Ọ̀rọ̀ ajé yẹn, inú mi tẹ̀lé wọ́n ṣe rántí rẹ̀ lóṣù. Ó ti padà wádìí lọ́la tí wọ́n ṣe Yorùbá. Tí wọ́n ní tí ń jẹ́ ajé pé ó ṣàkànlélòtọ́ pé òòṣà ní jẹ́ ajínú àwọn òòṣà yorùbá wọ́n nígbàgbọ́ pé òòṣà yẹn á máa jáde ní ọjọ́ monday monday pé kódà wọ́n máa ń bọ́ ẹni ẹni tó máa fi ń bọ́ ní èkú pé èkú bẹ nínú àwọn kan tó máa fi ń bọ òòṣà yẹn òun túmọ̀ sí pé irú gbólóhùn báyìí ọ̀yọ́ tó yẹ ojú sí ẹni gómìnà wa sọ kíníkà pé tí ọmọ yẹn máa fi ń lè fura òun ni pé tí nǹkan bá dànù nísìnyí ní èèyàn ń tajà ọjà rẹ wá dànù wọn àmọ́ ní ajé ó ajé òdì tó bẹ̀rẹ̀ kan nìyẹn ti gbọ́dọ̀ fura pé nǹkan kan ní jẹ́ ajé kìí sọ ọjà ní jáde kìí sọ ọjà tó túmọ̀ sí pé òòsà ni tó kéèyàn ó jìnà sílùú àwọn bàbá wọn tí wọn bá ń sáájú wá gan ni ọ̀rọ̀ sáàtà ní ọmọ bèrè ajé ò wá ajé ò ní wá kọ́kọ́ rẹ̀ jòkó sí sọ̀rọ̀ hàn nìkan lọ